الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقل فون الله سبحانه وتعالى أبي الله وباكما شيبا الصلاة أنكوكوا الله وبالك يولا أنصفوا من القرآن الكريم الله يا أيها الذين آمنوا أن ينبا بودلو إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله nígbà tí wọ́n bá ti pèpè lọ síbi ìrántí ọlọ́run ọba ní ọjọ́ jumu'a fasi'au ila zikrillah ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ síbi ìrántí ọlọ́run ọba ìpọ̀ ṣẹ̀ṣẹ̀ òun náà ni ìrìn ẹni tí ó sáré tí ó sì rìn láàrin èèyàn sáré àti èèyàn rìn ẹ̀rí pé táwọn èèyàn bá ń sáré láti Safa àti Marwa wọ́n sọ pé àṣàáyù so àṣàáyù àwa tí a bá ti rí àbáwá ti lọ rí eré wọn ni wọn ò ní rìn wọn sì ní sáré so ọlọ́run ní fásitì ìlà zikirìlà ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ síbi ìrántí ọlọ́run ọba ẹni tó ń lọ sí júmọ́ eré ẹ̀ ó máa yàtọ̀ sẹ́ni tó ń lọ fún nǹkan míì àwọn èèyàn á rí i pé èrè pé ẹni tó ń kánjú látara wípé kò fẹ́ pàdánù àwọn oore tí ọlọ́run ọba kó sínú ìmọ̀ tètè dé mọ́ṣáláṣí ní ọjọ́ júmọ́ wàzáàrù lùbẹ́yẹ ọlọ́run ní gbogbo tó bá jẹ́ káràkátà àbí gbogbo tí àlùbẹ́yẹ à ń ta kókó iyìgì ni àbí à ń ta kókó à ń bára ẹni ra nǹkan gẹ́gẹ́ bí business deal ọlọ́run ní gbogbo ẹ̀tẹ́ bá ń ṣe lọ́wọ́ tí wọ́n bá ti pẹ̀rún ní ọjọ́ júmọ́ ẹ gbìyànjú láti fi sílẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí a máa ń plan ọjọ́ wa a sì máa ń plan níbi ọjọ́ júmọ́ àwa bó ṣe fẹ́ lọ so that kó tó di àsìkò tí wọ́n pèrò gan ká sì jẹ́ ẹni tí ó ti gbáradì fún ìrun jùmọ̀ha nígbà tí wọ́n bá ti pèrun ká ṣe kí ni gbogbo ohun tí a bá ń ṣe pátápátá ìyẹn ni ìrun àkọ́kọ́ ká gbé sílẹ̀ kó jẹ́ pé nígbà tí mọ́mù bá máa dé mọ́ṣáláṣí tí wọ́n máa pèrun ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ pé gbogbo wa ń kọ́ àti wà ní mọ́ṣáláṣí ọlọ́run ní tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá fi ń tẹ̀ ń ṣe sílẹ̀ tẹ lọ síbi ìrántí ọlọ́run ọba ní ọjọ́ júmọ́ àyè eléyìí ló lóore fún yín tí ẹ bá mọ̀. fàyídà kóbi àti sọ̀lẹ́ẹ̀tù ọlọ́run ní tí wọ́n bá ti wá parí irun fàǹtẹ́sì rúfin àrùbí ẹ fọ́nká sí orí ilẹ̀ gbogbo ń tẹ̀ ń ṣe yìí for a limited time ni àsìkò díẹ̀ náà lẹ fẹ́ lò tẹ bá ti ṣe gbogbo ẹ̀ tẹ ti gbọ́ kútúbà tẹ sì ti kírun fún ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run ní fantashiru fil ardi ẹ fọ́nká sí orí rẹ̀ wabtahu min fadlillah àwọn ìdẹ̀ra ìdẹ̀kùn jíjẹ mímu níná lílò tọ́lọ̀ bá lékè ọlá máa ń pèsè fún yàn látara pé èèyàn ń ṣègbìyànjú ọlọ́run ní ẹ wá káàkiri ọlọ́run ní wabtahu min fadlillah wazkurullaha kathira ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba káàkiri tẹ́ bá ti wá ń ṣe bẹ́ẹ̀ wadhkurullaha kathiran ẹ tún máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ la'allakum tuflihun kẹ́ bá lè ṣoríire ọjọ́ jumá yawmu dhikrillah ọjọ́ tí a máa fi rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ni òun ni ọjọ́ jumá jẹ́ a máa fi gbogbo ọjọ́ a máa fi ń ṣe zikir a máa fi rántí ọlọ́run ṣùgbọ́n zikir ti ọjọ́ jumá ó yẹ kó pọ̀ ju ti àwọn ọjọ́ tó kù lọ tá a bá tún ti kúrò níbi irun tá a padà síbi gbogbo ń tà ń ṣe à ń tà ní à ń rà ní a gbọ́dọ̀ tún máa rántí ọlọ́run ọba eléyìí ló lè jẹ́ ká ṣoríire fàkúrú ni àkúrùkù ọlọ́run ni ẹ máa rántí mi èmi ọlọ́run bá náà máa rántí wàkúrú ni wàkúrú lè wàlẹ̀ àtàkùfòrò ẹ jẹ́ ẹrú tí máa ń dúpẹ́ ẹ má jẹ́ aláìmoore ṣẹ́rí tí Yorùbá sọ wípé ẹrú tó bá mọ núrò amọ̀pẹja ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ńlá ni téèyàn bá jẹ ti máa ń ronú dáadáa kò sípò téèyàn lè wà téèyàn ní wò pé yẹ kéèyàn máa dúpẹ́ ní alẹ́ àná ń bẹ̀ yẹn èmi àti àfa kan sí ìrìn à ń bọ̀ fún àìsà obìnrin kan wá lead ó ń tiro rè báyìí nígbà tó dé àárẹ̀ kan àwọn méjì lọ́jọ́ ń lọ ó ní láti ó fẹ́ ṣubú ó tún dá rẹ̀ padà ó ṣe wà padà lọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sóbìnrin yẹn èèyàn máa ṣàkíyèsí pé ó nọ́mà níbi ìrìn ẹ̀ pé tó bá ti ń rìn àwọn àsìkò kọ́wọ̀ máa fẹ́ fì á da rẹ̀ padà torí gbogbo bó ṣe ṣẹlẹ̀ yẹn ó kàn ń sọ̀rọ̀ lọ pẹ̀lẹ́ tọ́jọ́ ń sọ̀rọ̀ ni ó dẹ̀ lọ. mo wá ń sọ fún àfa pé ẹ̀wò gbèsè ayé pé kò sẹ́ni tí ọba àlekí ọlá máa ṣe nǹkan fún tí ò ní fi ọpẹ́ sílẹ̀ pé ah, ó yẹ kóun náà máa dúpẹ́ ẹwẹ́ bẹ́ẹ̀ ní ṣe ń rìn ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ó ṣàárín ẹlòmíì òun ní ìrìn ẹ̀ ó tún sàn ju tẹjọ́ jẹ́ pé òun rìn lọ nọ́málì ni ṣùgbọ́n ń tẹ̀ ẹlòmíì wà ní tóun bá fẹ́ rìn ó ní láti fi ọwọ́ síbi ẹsẹ̀ yẹn báyìí tó máa tẹ̀ lọ pẹ̀lú ọwọ́ èyí tó tún ṣe bẹ́ẹ̀ tún ní láti dúpẹ́ torí lẹ́bù tí òtún débi pé kẹ̀kẹ́ ló gbọ́dọ̀ máa fi rìn ẹni tó tún fi kẹ̀kẹ́ rìn tó rí ọwọ́ fi yí ó tún gbọ́dọ̀ dúpẹ́ ẹlòmíì wá gbé sórí kẹ̀kẹ́ ni kò lè fọwọ́ yí kò lè fẹsẹ̀ kọ̀ǹtú ẹ̀ ó tún gbọ́dọ̀ rí èèyàn tá a máa bá tì í ni. ẹni tó tún rí èèyàn pé wọ́n gbé sórí kẹ̀kẹ́ ó lè jókòó wọ́n bá tì í òun náà tún gbọ́dọ̀ dúpẹ́ torí ẹlòmíì wọn ò tiẹ̀ lè gbóhùn sórí kẹ̀kẹ́ eegun ẹ̀ ò tó débi pé kí wọ́n gbé e sórí ìjẹ̀rẹ̀ kó jókòó orí ibùsùn ló máa wà téèyàn bá wà rò lọ bẹ́ẹ̀ téèyàn bá rò lọ bẹ́ẹ̀ èèyàn máa rí wípé eléyìí tẹ́ tún padà rí o tún bẹ́tà ìtẹ̀sí rí tẹ́lẹ̀ so ló fi jẹ́ pé gbogbo ipò tẹ́dà bá wà láyé àyàfi kájẹ tó ń dúpẹ́ téèyàn bá ń complain pé olówó olówó olówó àìmọye opportunity tọ́lọ́wọ́ bá fún ẹ ẹnu tó fi ń sọ olówó olówó tó tiẹ̀ fi ń kọ̀ǹpilẹ̀ ẹ̀ṣẹ̀ lẹ́nu sòkànnà ọba kó jọ kó ṣe wá lẹ́nu tá a lè máa dúpẹ́ torí wípé nínú tí máa ń fa sábà bí ìyà fẹ́dà òun ni kéèyàn jẹ́ ní ẹrú tí ò kì í dúpẹ́ wà ń ta ọdún ní ẹ̀mẹ́ta Allahi la tuhsuha ọlọ́run tẹ bá fẹ́ ka ìdẹ̀ra àti ìdẹ̀kùn tọ́lọ́run ṣe fún yín lẹ́yìn lórí ka. ẹ̀ní lè ṣe kí ni ẹ̀ní lè kà alam tara ila alladhina baddalu dinahum ọlọ́run ọba àlekè ọlá ní sí ẹ̀rí ni àwọn tó jẹ́ wípé baddalu dinahum tí wọ́n yí ẹ̀sìn padà kí lórí tán fi yí ẹ̀sìn padà torí ń bọ́n wò pé ọlọ́run ò ṣe fáwọn. baddalu ni'matallahi kufra. wa àhálù qawmahum daral bawar àwọn kan wọ́n si kèfèrí sídẹ̀kùn ọlọ́run wọ́n ṣe aláìmoore sí oore ọlọ́run ọba latara bẹ́ẹ̀ wọ́n wọn di ọmọ náà wọ́n sọ iná di ẹ̀tọ́ wọn torí pé gbogbo àdánwò tọ́lọ́ ti wá fi pẹ̀lú kọ̀ọ̀kan wa kọ́nà kó bá wa ṣe fúfú yẹ àdánwò tó tún wá ga jù bẹ́ẹ̀ lọ kọ́nà má gbé lẹ́nu kọ̀ọ̀kan wa kọ́nà kó ṣàánú fún wa gbogbo tí ọlọ́run bá bá ṣe fún wa lóore kọ́nà má yọ ẹ̀sìn kó ń bẹ̀ o gbogbo àdánwò tọ́lọ́run bá ti fi ń kọ́ wa kọ́nà má jẹ́ kó gba imọ́ ní kó lọ́wọ́ wa kọ́nà kó mú wa dúró lórí òdodo ربنا لا تزغ قلوبنا بعد إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين